بسم الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله أدوك فولم أسكية ينبوانلي قام سورية العلم النور بتتبرẹ̀ látìgbà tí oṣù Ramadan tó ti bẹ̀rẹ̀ ndé tí ti gbọ́yìn láti lè ṣe tí ẹ ti ń gbọ́ wáyé Abu Sumayya Murtada Ali ó ní orúkọ tèmi a tún tẹ̀síwájú lónìí lórí àwọn tí ìmáàmù ti ń ṣàlàyé bọ̀ fún wa lórí àwọn nǹkan tí a lè jẹ àti tí ọlọ́run bá ṣe léwọ̀ pé a gbọ́dọ̀ dédé ẹ̀ lánàá níjẹta wọ́n ti ṣàlàyé fún àwọn tá a lè jẹ lónìí ọ̀rọ̀ wà yìí wípé kí làwọn tọ́lọ́run bá ṣe léwọ̀ fún mùsùlùmí láti jẹ onígbọ̀wọ́ ètò yìí náà ní pure heart islamic center tó wà ní àmùdá ní ìbàdàn wọn bí kọ́lọ̀ kò ṣe àlékún dáadáa wọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà imam bismillah. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa ba'd adọ́gba fún ọlọ́wọ́ wa àtọ́rọ̀ kí a ti gẹ̀ fún wa nàbẹ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn wa dáná akíndùdú ẹ̀ lọ́wọ́ wa kó o ti gbọ́rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ́sá ẹ̀sán wa ní ẹ̀sán olóore níbi tí àdúró sílànà nínú dàrẹ́kà tí a ń bá lọ nípa àwọn kan tó lẹ́tọ̀ọ́ jíjẹ àti àwọn kan tí kò lẹ́tọ̀ọ́ á tàbà ṣàṣàbọ̀ síbi abala àwọn kan tí islam pè ní èèwọ̀ fún wa láti jẹ látàrí bàṣírí ẹ̀rí náà al-Qur'an al-Karim àti sunnah ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n kó tó dé pé a lọ sínú yẹn àtúnfẹ́ mú wá gẹ́gẹ́ bí àfikún pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ jíjẹ níbàámu sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tànà ọ̀nà àdìbò kò sí láìfi níbẹ̀ kéèyàn jẹ tata jíjẹ tata kò sí láìfi níbẹ̀ ẹgbẹ́ bá ṣe ti ṣàlàyé àwọn kámẹ́wà tó jẹ́ pé ẹ̀ nature wa àbí àgbègbè kíta wa ó lè má fẹ́ bá a sábà wọ́n rántí ní john gba tá à ń dàgbà bọ̀ tábà àwọn tí ń mú sunsun tá bá ń kó nínú odò tá bá ń jẹ àwọn ń kórìíra ọ̀tọ̀ ní kéèyàn ní kórìíra fún nǹkan ọ̀tọ̀ ní kéèyàn kan jẹ́ tọ̀ gẹ́gẹ́ bá ìsọpẹ́ láyé àlàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ aláǹgbá níwájú àlàbà Muhammad sallallahu alayhi wa sallam anábì ò dẹ̀kọ̀ fún wọn nínú àdìsí abúlẹ́ni abẹ́sẹ̀ rọ́bì ọ̀làkùn nínú àdìsí ní anábì ní kóló fa iná wàlàkínà ọ̀lẹ́ ìsàmì tọ́ha ṣùgbọ́n kò sínú tèmi máa jẹ àìjẹ nǹkan èèyàn kò sọ nǹkan yẹn di èèwọ̀ lọ́jọ́ pé nínú ẹ̀kọ́ gan nínú Islam ni pé tẹ́mi wá bá kọ nǹkan kan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ èèwọ̀ ni a gbọ́dọ̀ fi kórìíra àsẹ́ni tó bá ń jẹ torí àbúrẹ́ ọ̀rọ̀ ti ọ̀la àyàn onímọ̀ àbà Rasulullahi sallallahu alaihi wasallam ta'aman qat ọlọ́nà Muhammad ànábì ò ta kóúnjẹ kárí ẹni ṣe tó ń jẹ bá wà ànábì jẹ ànábì ò bá wọn dín ní wà ìkàrí àwọn òtàrọ kẹrọ tànábì ò bá fẹ́ oúnjẹ bẹ́ẹ̀ tẹ́mi ló bá fà mọ́ ànábì ò fún jẹyẹ lẹ kò ní bá oúnjẹ yẹn jẹ fún olóúnjẹ so káwá sọ káwá gbọ́ mi sí pé ẹnìkan fẹ́ jẹ tata ká mọ̀ wá bá a wípé ah lọ́rọ̀ àwọn arákìnrin ọ̀hún yẹn eléyìí ntí kì í bá a ṣe àwọn kólì من حرم زينة الله التي أخرجه لعباده وطيبات من الرزق. أولا تعالوا لي ta ni ó gbéra rẹ̀ sípò pé tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ kò máa ṣe lé o torí ẹ jíjẹ tàbí kò sí láì fi lẹ̀ nítorí àdéhùn àdélẹ́ mi náà ní àwòfà kọ́ọ̀lù wọn gọ̀zọ́wọ́n náà máa nàbí sọ́wọ́ àdàsálàm sábà gọ̀zọ́wọ́ àwọn síta wọ́n làwọn jà wọ́n méjì pẹ̀lú ànàbọ̀ Muhammad sọ́wọ́ àdàsálàm àbí mẹ́fà lógún mẹ́fẹ̀ẹ̀fà méjèèjì kó nà ní àkùlùmọ́ àwọn ìjà wọn àwọn jẹ tata pẹ̀lú ànàbọ̀ Muhammad sọ́wọ́ àlẹ́ wa àlẹ́ wa sálàm àríyá kọ́lé lẹ́yìn. inú sọ̀rọ̀ Bukhari àti sọ̀rọ̀ Muslim ó túmọ̀ sí pé kò sí láì fi níbi jíjẹ tata eléyìí jẹ́ àwọn kan tí a fi kù ẹ jẹ́ ká tara ṣàṣà lọ síbi ìtọ́ ni kí wá làwọn kan tó jẹ́ nǹkan ìwọ̀ tá a lọ jẹ àrí nígbà táwọn náà lọ́kọ̀ àná kẹrin ìran nǹkan mẹ́wàá tá a lọ jẹ nínú súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam àrí àdéhùn kí làwọn mẹ́wàá táwọn lọ jẹ ní kíákíá tábà padà sínú sọ́rọ̀tù Maida ọdọ̀ ọ̀rọ̀ kan Al-Qur'an Quran chapter five ayé rẹ̀ kẹta ọlọ́ba subhanahu wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn kàmẹ́wẹ̀ wà ọlọ́ni hurrimat alaykum al-maytatu wad-damu wa lahmu al-khinzir wa ma uhilla li ghayri Allahi bihi wal munkhaniqatu wal mawqudatu wal mutaraddiyatu wan natiha وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب ما رأني kí ni mẹ́wẹ̀ẹ̀wẹ̀ nǹkan àkọ́kọ́ ọlọ́ba ní hóró ìmọ̀ ti tàlẹ́ yìí ó ti dé ìwọ̀ fún yín ta ló lẹ́tọ́ àti ṣe nǹkan léèwọ̀ ọlọ́run ọba anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni falhalẹ máa halẹ wọn lọ èyí tó dé ìwọ̀ náà ni tọ́lọ́ pẹ̀lẹ́ wọ̀ fún wa tàbí tánà mi pẹ̀lẹ́ wọ̀ fún wa mẹ́wẹ̀ẹ̀wẹ̀ yìí ni wọ́n bá ṣe wá ṣàlàyé ọlọ́ba ní nǹkan tó ti dé ìwọ̀ tẹ́ẹ̀ jẹ́ láyéláyé yìí ó náà ni alimẹ́yìntà intaanku ni almayta awon nima wani taanku ni mayta onani ma mata hatfa an fihi ó náà ní tó bá kú fún rẹ tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ fàpèjúwe adìẹ èyàn débi kéèjì lọ́ba ọ̀pádẹ́ èyàn dé àgbo ẹran èèyàn lọ́ba bá bá rántí kú tí ò gbọ́ bẹ́ẹ̀ gbogbo tí ò bá ti gbọ́ bẹ́ẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí láti jẹ eléla ń pè ní àlùmẹ́yìntà tó bá ti wá jẹ́ náà àwọn ẹranko tá a gbọ́dọ̀ jẹ ni àìlèjẹ́ rẹ̀ nítorí pé kò gbọ́ bẹ́ẹ̀ yóò wá jẹ́ ìdí méjìlá fún ẹ̀rẹ̀ jẹ́ àkọ́kọ́ torí pé ó jẹ́ ìwọ̀ nípìnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nítorí pé kò tún wá bá ọ̀bẹ àìbọ́bẹ̀ ẹnu wà pàtàkì náà eu ó jẹ́ ìwọ̀ alùmíọ́n gbogbo tó bá ti jẹ́ ẹranko wọ́n bá bẹ̀ wá ní ààyè láti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó bá ti bọ́ bẹ̀ nínú ẹranko tó jẹ́ pé dúdú làá dùn èèwọ̀ nínú ìgbọ̀dọ̀ jẹ́ eléyìí wá ní anábìṣe àyàfi ìntànpẹ̀ ní ẹja sọfún ẹgbẹ́ tá a bá pé nǹkan tó bá kú fún rẹ kì sọ̀rọ̀ ẹja ni à ń sọ kì í sọ̀rọ̀ alákan kì í sọ̀rọ̀ kọ̀ọ̀kan máa ń tan tààmú nínú omi ṣùgbọ́n àlùmíìtì ẹran tó kú fún rẹ èèwọ̀ ní ìgbọ̀dọ̀ jẹ́ bákan náà wà dáhùn nǹkan ẹlẹ́ẹ̀kejì náà ní ẹ̀jẹ̀ àwọn onímọ̀ sọ pé tó gbé al-Qur'an yufasiru ba'duhu ba'dan Qur'an ní tura wọn tábà padà ní sínú Suratul An'am àyà one forty five inú tọ́lọ̀ bá pèlè wọ̀ fún wa òun náà ni àwòdẹ́nu masfuha ẹ̀jẹ̀ tí ó jáde lára nǹkan tí ó jẹ́ nǹkan tó yẹ à ń pa fàpèjúwe èèyàn ń gbé ẹ̀jẹ̀ àwọn kan bẹ lọ́jà ẹran nísìn lójú ẹran ẹ̀jẹ̀ làwọn máa gbé wọ́n fún irú nǹkan báyìí èèwọ̀ nínú ẹ̀sìn islam èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ ẹ̀jẹ̀ tí islam bójú tó ń bẹ fún wa òun náà ni ìwọ̀nba tó bá ṣẹ́kù lára ẹran tá a ti pa tá a sàn tójú òde bẹ́ẹ̀ tá a wá jẹ eléyìí ọlọ́run subhanahu wa ta'ala ọ̀nà ìwọ̀n ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ gan fúnra ẹ̀ èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ lọ́jọ́ pé nínú wa tí ò bá ẹ̀kọ́ ẹ̀sìn mọ́ oníkẹ́jẹ̀ máa jáde lára èèyàn nígbà táwọn kékeré tọ́rọ̀ tí ìyẹn yàn tí a bá ní ọgbẹ́ nìkan ẹ̀jẹ̀ yẹn náà bàbá tó sá la bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹnìkan ò lè máa mú ẹ̀jẹ̀ ẹnìkejì eléyìí yàtọ̀ sí pé àgbà ẹ̀jẹ̀ fúnra wa tí bùkátà bá wà fún tàbárò òbí dání kò sí láì fún mi lé bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá a lọ jẹ pẹ̀lú ń tọ́lọ́ bá sọ fún alukur'an òun náà ni láhùn ìfẹ̀nsẹ̀ ẹ̀rìn ẹlẹ́dẹ̀ torí pé ọlọ́ba sọ fún alukur'an sọ pé fa ìlínà wòrí sùn àwọn fẹsùkọ ننكلاكري ونامي وما وهل لغير الله به àwọn àfáàní kí ló ń pẹ bẹ́ẹ̀ ayé máa lóbi ha aláwẹrẹ sí ní ìtara gbogbo ẹran tí wọn bá pa tí wọn dárúkọ Ọlọ́run bá sí torí pé pípa ẹran ní ìjọsìn kódà kí ẹn jẹ mùsùlùmí tó bá máa máa fojú lẹ pa ẹran láì ṣe bísí mi lára irú ẹran bẹ́ẹ̀ alẹ́ tọ́ka jẹ tàbí ẹran tí wọ́n pa tó jẹ́ pé wọ́n pe nǹkan míì tó yàtọ̀ sórúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala sí èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ bákan náà nínú àwọn ẹran míì tá a jẹ ọlọ́run wà lóun nìkan òun náà ni ẹran tó jẹ́ pé wọ́n fún lọ́rùn pa bóyá wọ́n máa fún lọ́rùn pa ni àbí wọ́n ṣe mistake fún lọ́rùn pa bóyá wọ́n fokùn sẹ́rin lọ́rùn wọn wá tètè tú bẹ́ẹ̀ ni wọ́n bá gbàgbé kú èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ bákan náà ètò jẹ́lẹ̀ kẹfà wà kó dà òun náà ni ẹran tó jẹ́ pé wọ́n ń nà nígi àbí wọ́n nà nírin àbí wọ́n lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan mọ́ lọ́ba dàbẹ̀ kú àgbọ̀dọ̀ jẹ́ wọ́n tàwọn díẹ̀ tù bẹ́ẹ̀ náà ni àwọn tó ó jábọ́ látòrí ibì kan lọ́ba kú wọn nà tí ìhà ẹran tẹ́ran ẹgbẹ́ rẹ̀ kan pa àgbọ̀dọ̀ jẹ́ ẹlẹ́kẹsàn ọlọ́ni wọ́n máa akala sábọ̀ ẹran tí ẹran kọ àbíjà bá jẹ fàkójúwe bí kí ajá kó jẹ ẹran tó wá jẹ tó fi kú àwọn afọ́n onímọ̀ wọ́n ní gbogbo ọ̀ràn márùn tá a dá pọ̀ èyí tó jábọ́ èyí tí wọ́n nà pa tàbí tí wọ́n lẹ̀ nǹkan mọ́tò gbàgbẹ́ kú èyí tí wọ́n kàn pa wọ́n ní àtẹranko tí ẹranko àbújá bá jẹ àyàfi tí a bá bá lu irú ẹran bẹ́ẹ̀ láàyè nítorí nítorí ọba sọ pé àfi tí ẹ bá dùn àwọn ìtawọ́n sọ nínú àwọn ẹran yìí ká má gbàgbé ìpè àwọn ẹran tó jẹ ẹran tí ó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ nípele fàpèjúwe nísìnyí tá a bá bá tí kìnnìún tó bá jẹ ajá kù a ti ń pẹ ààrẹ jẹ lọ́jọ́ pé àti kìnìún ní àtajá ẹranko tí wọ́n kọ̀ fún wa láti jẹ so èyí tá a mí òun náà ni àwọn tó bá jẹ́ nǹkan halal fún wa láti jẹ bóyá tó ń sin ooru tàbí ẹni tó ń sin àwọn ewúrẹ́ àgùntàn tírú àwọn nǹkan tá a wá sọ yìí ṣẹlẹ̀ bóyá jábọ́ ni wọ́n fún lọ́rùn ni wọ́n lẹ nǹkan máa ni lókùú ìgbà tó bá ti bọ́ bẹ̀ aláǹfààní àti jẹ ẹran ẹlẹ́kẹ̀wá nínú àwọn kan tọ́lọ́bọ́lá àwọn ọ̀jẹ̀ nínú àwọn ẹran wọn ni ọ̀nà nínú tí a bá pa fowó sa torí ẹ̀rọ fìdí pa àwọn fún nínú tafsir wọn nínú jahiliya àkọlọ́tọ́ náà nàbọ̀ Muhammad àwọn alábàbà wọn ní òkúta kan tí wọn gbé sẹ́gbẹ̀ kan ẹ̀ka àbá òkúta yìí ni wọn àwọn ọ̀pára fún lọ́jọ́ pé mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ ẹran ọ̀sà gbọdọ̀ jẹ́ ẹran ògún ẹran bèjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn kan tó ní bá ṣe pẹ̀lú òòṣà tábàwọn súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi àwọn kan náà wà tí súnà nàbà sọ pé àgbọ̀dọ̀ jẹ tó jẹ́ nínú ẹ̀ iná gbòǹta bá gé lára ẹran tí ń sẹ̀mí fàpọ̀júwe nísìnyí èèyàn gé ẹsẹ̀ ẹran ẹran tó ní ẹsẹ̀ ń sẹ̀mí àlejò ẹsẹ̀ yẹn èèyàn gé apá ẹran gbogbo bí tá a bá gé níbi ara ẹran tó ń sẹ̀mí àlejò tó bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa ó ní máa kó ti àmì nàlẹ́ bàyí mẹ́tì wọ̀nyí hayatun fọwọ́ mẹ́ta gbogbo tá a bá gé kúrò lára ẹran kò ti ń sẹ̀mí nǹkan báyìí nǹkan mẹ́ta òkú mi ti tá a lọ jẹ tá a bá ti pa ẹni tó ní ẹ̀yà ara yẹn lẹ́ran èèwọ̀ ni a lọ jẹ bẹ́ẹ̀ náà náà nǹkan tí kò lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ pẹ̀lú súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní gbogbo tó bá jẹ́ pé ìlera mẹ́mẹ́ tí bá máa ń kó ìpalára bára lọ́wọ́ jẹ́ pé ìwọ ni fún mùsùlùmí láti mú ọtí ọtí ń dó oríṣiríṣi àìlera ń dálé نترك الله سبحانه وتعالى صفوانا القرآن الكريم ولا بني ولا تلقوا بأيديكم إلى التهلكة ولا يقول في ورعي يقول في فقام إن آية من سورة النساء 29 ولا بني ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيم إما في ورعي فقام نين إسلامي لكم لا القرآن كم سمع فاسكا نتوبي سيغاني أواتوان شيغاني واني أواتبان سيغاني أصمنا kí wọ́n kú ní kíákíá ó tẹ̀ ẹ́ pé ìjọ tó kálu kó kú tọ́ba ẹ̀ àmọ́ pé ọ̀dọ́ náà wà lọ́wọ́ ṣùgbọ́n tó bá ṣe sábàbí kó ara rẹ̀ yóò jẹ̀yà níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala látara ṣiṣẹ́ ẹ̀ nínú àwọn nǹkan tí a tún gbọdọ̀ jẹ òun náà ní sìnbà ọ̀tọ́yẹ wàlúwàáyé àwọn ẹranko tó bá jẹ fa ẹranko ẹgbẹ́ wọn tún máa ń fa ya nítorí àdìsá nàbà Muhammad èyí tí a lè fa àlàbà lọ́kọ̀ṣà ní tó gbàwà pé a náà sọ náà sọ ní ẹ̀sánlá à ń kó lè lè náà mímí náà sí bá anábìbí ẹranko tó bá jẹ ẹranko àbíjà tí bá máa ń fẹ́ ẹranko ẹgbẹ́ ẹ̀yà fàáyà kútututu àgbọ̀dọ̀ jẹ irú ẹ̀ níbi ìkòkò bíi olóńgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹyẹ náà gbogbo ẹyẹ tó bá ti jẹ́ bíi àṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹranko tó lè fa ẹranko ẹgbẹ́ ẹ̀yà pẹ́rẹpẹ́rẹ بيني بوبا وينكو تانغو محمد صلى الله عليه وسلم بابا ولا شيء بكا قام عبد الجيد رانا كوباي نتوقع نساء عائشة رضي الله تعالى عنها أنا بن خمس من الدواب كل أنا فاسق أنا بني وينكو مالك أنا بني بوبا وقتقتا فاسق أنا كوبو كنوا يقتلنا في الحرب تابت واني حرام علي بامان اليوم با يقول الله سبحانه وتعالى ẹranko nílé ọlọ́run àgbọ̀dọ̀ dẹ́dẹ́ ṣùgbọ́n àìlè máa ń wà láwọn èèyàn nítorí pé gbogbo sọ pé gbogbo ẹranko tí ìsàn bá ní kápá àlẹ́tọ̀ àtẹ̀jẹ́ nínú rẹ̀ òun náà ní àlàkọ̀ nínú ẹ̀ ní àlùfáàwọ̀ ilẹ̀ kúté bákan náà ní ajá àlùkẹ́lẹ̀ ọ̀dọ̀kọ̀ ajá tó àti àwọn ẹranko míì tó wà nínú hadith anana Muhammad sallallahu alaihi wa sallam yìí bẹ́ẹ̀ náà ní àwọn kan tí kò dáa tó fún wa láti jẹ ọ náà ní àlùjẹ̀dára àjàlálà ni àwọn ẹranko tá à ń sìn tó ẹgbẹ́ wa fi wọ́n lẹ̀ wọ́n wá ń jẹ oríṣiríṣi nǹkan bóyá bíi adìẹ àbí ewúrẹ́ àlẹ́tọ̀ọ́ ká pa wọ́n ká jẹ wọ́n lójú ẹsẹ̀ tábà padà jẹ wọ́n ìtàṣùn pé á mú wọn so á mú wọn sí pìkan fún bí ọjọ́ bíi mẹ́ta kó tó di pé àpàdà wà pa wọ́n jẹ ká má bàa kó nira bara wa ní Islam sí lè wọ̀ wọ́n ní nínú ọmọ ọ̀rọ̀ dẹ̀lá àyìnbó àwọn ẹranko tó jẹ́ pé àkàn fílẹ̀ wọ́n ń jẹ káàkiri àdúgbò yìí wọ́n ní kúnnà ọmọ wọn ní kó fi wọn kalẹ̀ fọjọ́ mẹ́ta so àbẹ̀rẹ̀lẹ̀ jù pé ó mú látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láti mú wọn náà nábì lọ aqulu ma tasma'una wa astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh jazakallah khayr.